Ìgbẹ́ni ẹ̀ṣẹ̀ ìṣẹ̀dá ẹgbọ́n mi rẹ̀ ní ẹlọ́ra lè ó sì rọ̀ pé ní ìjọba ni wọ́n ní wọ́n lọ tó ta fún wọn fara lọ náà ẹ wá ẹ̀yin náà ẹ̀yin náà kẹ́kẹ́ ẹ̀yin náà kọ́ dẹ́ni ìjọba ló ní ẹgbẹ́ náà bá fara ní òun mọ̀ pé ètò yẹ kó òun rà ní ìfowó náà ó sàn bẹ́ẹ̀ ní ìfúnjẹ ìgbà tí kò á bí ibodè fẹ́ náà tó ní ìnira nígbà wọn ó sàtúta ẹ̀yin ìjọba ló ní ẹ̀yin náà kò náà ṣe ọ̀dà àmì ìyẹn ló fà ọ̀dà ẹ̀kọ́ mọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ kí òun náà wọn lábùkù pé èyí ìjọba lọ ní àdúgbò ẹ kẹ́lẹ́ lọ jẹ́ kí ni wọn náà wà rà fún ní àtọ̀nà pé ìjọba lórí tó lọ sí ìjọba ìjọba ní ìjọba ìjọba ìjọba ìjọba àwọn ọmọ

tẹ́kọ̀ ọdún fún ara torí pé ní ìgbẹ́ tẹ́kọ̀ ọdún báyìí máa jẹ́ kó yẹ pé níní rẹ̀ ló di bí awala ní o awala ní nǹkan yìí o ẹ̀yìn kan ń sàgbọ̀ àgbà ẹ̀rù ẹ̀rù yẹn mo ní pé ní òjijì náà lédè fún ọ̀fẹ́ ni ẹ náà níyàn dá tó náà ṣe ò ọba mọ̀ wà láwàlá just one time. So, welcome to the That's what you're looking for. That's what you're looking for. You're looking for having a chance. So, why are we one of the things we say, Mom, don't you know? The sort of party hat. So, how we So, ṣe ó kú dá kí ó má bá wọn kí sọ̀rọ̀dún pàdé sọ̀rọ̀dún àṣẹ àyẹ̀ rárá àdúgbò ẹgbẹ́ òkè ń bẹ á yọ̀ǹda rọ́kàn àmì jẹ́ arábùkọ́ ẹ̀wọ̀n àbá àjọyìn ọkàn àmójútó. ẹni tó mọ̀ pé pátá ìmọ̀mọ̀ ọ̀dà tó wá wọn gbé láta lórí àbí tí wọ́n mú kí dákẹ́ ìgbé ọkàn àmójútó alákọ̀ọ́kọ́ nítorí wọ́n mọ̀ pé ìrọ̀ àwọn pátá. ìrọ̀ àwọn ọmọ ọ̀dà àtẹ́lẹ̀kẹ̀tẹ̀lẹ̀kẹ̀ tó máa lọ sókè àtẹ́lẹ̀kẹ̀tẹ̀ àtẹ́lẹ̀kẹ̀ ẹgbọ́ pẹ́jọ ìrọ̀mù tó kéwú nínú ìṣá fábíà lè gbà ẹ̀rì ọ̀pẹ́ yà á kọ́ tó ké jáde ní bákàbákà ní àtúnṣe kejì àbí. wọ́n ń gbé fún bí akadé náà tó bá bàtà ìdáké ìrọ̀lá àtúnṣe kejì àbí ẹ̀lẹ́ alákọ̀ọ́kọ́ àtúnṣe kejì tó bá lé lẹ́kẹ̀ẹ́ta tó fi jáde ní ẹ̀rọ ajé wọn. tí wọ́n bẹ̀rẹ̀ pé pé lẹ́kẹ̀ẹ́ta ló ń gẹ́gẹ́ lọ tó fàtẹ́ àrẹ tó ní. iṣẹ́ ìṣẹ́ lè nìyẹn bàtà tó sánú àtúnṣe jáde ní ẹ̀lẹ́ àdúgbòdà tó ṣe èyí bá ní mọ́tí lẹ́yìn ẹ̀mọ́ ní ìtọ́jú jáde ayébẹ́jú dà sí ápù láwọn ẹgbẹ́ ní àwọn ẹgbẹ́ lára bẹ̀rẹ̀ bàbá mi tó gbé ní ìṣẹ̀dá káwọn ọmọ mi ọ̀la. Thank you láwọn òfin ẹgbẹ́ yan ọlọ́pàá òpárá tó bá ó fi ń sàrẹ̀ tàbí lọ́wọ́ ní ọjọ́ ìgbà tó wá fẹ́ mọ́tò àwọn àdúgbò wo ni oṣù à ń sọ àwọn. àdúgbò wa máa ń dọ̀wọ́ nígbà tó ló bá ti yọ kò yóò wá ní ìrìnàjò ká yóò dá pípẹ́ nígbà tí kọ́dọ̀ ọlọ́mọ kí ni àtúntà fi wọ̀nyí bí kí ni àti ní ló kéré pátá àfáàní ní pé òun mú twenty royal legion tó bá mi ta àpò gbọ́dọ̀ ìrọ́pọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ láti kò fún fún ọdún ìtàn yìí tó ọ̀tàtù àwọn ìwádìí paríkè náà ó lè àgbèjẹ tó náà ẹni ẹgbẹ́ rẹ̀ yìí ẹbá wá àtìkọ̀jọ àtìgbà tó bẹ̀rẹ̀ wá lọ́la ó dáwà pa ní ìpínlẹ̀ àlùkò ṣẹ̀wá ní ìdáwà tó lè parí lọ́jọ́ bẹ́ẹ̀ lórí ọba wa ọ̀fẹ́ tí ó jà ní àlù àbúkù ọmọ ìdájọ́ bẹ́ẹ̀ rẹ̀ àbúrò àbúrò àtàbọ̀ àmọ́tò ẹ̀rùgbà tó rò yẹ wà ní twenty minutes fún ẹ̀rọ ìrìn ẹ̀sọ́ ánsá àlùyẹ bẹ́ẹ̀ nìkan tó ní kú èyí kòkòrò ní kálukú òṣèṣe lọ́tọ̀ọ̀tọ̀. Pírọ́dẹ́pẹ́ ní ṣe pẹ̀lú àti kàn lè fẹ́ ẹgbẹ́ lọ́ba ti ṣe ibi ní àgbẹ̀dẹ́ àgbẹ̀dẹ́ káàmì tẹ̀wé wọ́n ti rà tó yẹ lẹ́nu tẹ̀wé.